níbo ni wọ́n lọ àṣẹ wọ̀nyí nìkan where did they go bó lẹ́ ń lọ ibo ni wọ́n lọ ṣèbí téèyàn bá múra ó lọ bìkan ni àbọ̀bẹ́ jókòó sórí ìṣó ìwọ làbúrò búra ẹ ó dọ̀nà ẹ ó dàn ẹ ó dàn ẹ ó dàn ṣé mọ̀ pé mo fẹ́ sáré ṣe léè ló pọ̀ lọ́la but kò sí mọ́ wàhálà ṣé ti rí ẹni tó ti ẹ̀gbin náà ta ni eléyìí náà wọ́n kọ̀ máa ní ọlọ́run jọ <laughs> oríṣiríṣi hmm, oríṣiríṣi olórí gbogbo ọmọ ọba ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú <laughs> hmm, gbogbo ilẹ̀ Ìjẹ̀bú kọ́ gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire ni ìjọsí wọ́n sọ pé máyégún àgbàtáyé bàjẹ́ gbogbo ògbóró le koko ẹ máa gbọ́ o ilẹ̀ Ìjẹ̀bú nílé àti ní oko. Mm àti ní pápánẹ pẹ̀lú olórí aya ẹ dúró ná dúró ná ní tó bá dẹ̀ wẹ̀ kó o gbé crop ẹ̀ kò sí nǹkan kan tó wà níbí tó wà implicate lórí ìkíní mi tó bá fẹ́ come out i'm just covering it because of my daughter you may want to diba face uh, face my door hold on ta ni wọ́n pẹ́pẹ́ wọ́n ní kò sépo adé buhari gan pàápàá abájọ tán máa in fact Pepe, ó ní someone will refuse to sleep today in Canada ayé ẹ̀ ò dẹ̀ ní da ọba ńlá mi ì tí ẹ̀ mọ̀ pé ó sọ bẹ́ẹ̀ who is going to ta ló máa ta ni ò ní Canada ayé ẹ̀ ò dẹ̀ ní da kò ní pension fún ẹ ọba ńlá Elizabeth kò ní yẹ ta ni kì í ṣe mi o because èmi ò mọ̀ pé ẹ̀ ó níyàwó síbi ó láwọn ọmọ síbi náà ó ní ẹnìkan síbi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé Nàìjíríà ni ṣebí títí máa ṣá mórí lánàá tó wọ gáwọn kan báyìí tán tó ilẹ̀kẹ̀ wúniwúni títí bí ilẹ̀kẹ̀ tó máa ń tò bí kayamata ilẹ̀kẹ̀ tí aṣọ tó ń tò yẹn tó wọ bí grey kan báyìí náà tó dẹ̀ gbé pink ní sí wọ́n tag mi náà lánàá kí ló ṣẹlẹ̀ kan tó yẹ pé ẹni tó gba àwọn tó bá ti ń tag yẹn ṣé èmi máa ta ló máa ń wọṣọ tó máa ń tag yín pé ẹ wò wá o inú yín ọ̀dùn ẹ má máa láṣúgà ṣèbí tí àwọn bá múra báyìí ó ń lọ bìkan bọ́ ni wọ́n lọ ibo ni wọ́n lọ tí ìbàjẹ́ pẹ́ ti tí ìbàjẹ́ ka yẹ yín ò dáa wọ́n ní kò sépo náà jẹ́ ọlọ́kó sáṣẹ òkè pé ká lè sọ pé kí ló ṣẹlẹ̀ máa ń sìn kí ló ṣẹlẹ̀ tá a bá sọ pé nísìnyí o bàbá yẹn dàgbà ṣùbòmí dàgbà bàbá ṣùbòmí dàgbà tó ní báǹkì ṣé tó bá dẹ̀ fẹ́ fèèyàn joyè lórí ẹni tó ní ṣùbòmí tó ní báǹkì ṣé ẹni tó ní hòtẹ́ẹ̀lì ni wọ́n fẹ́ fi joyè lórí wọn àbí ẹni tí ò kàwé ṣé ẹ ọ̀dáríjì mi o ẹ̀yin ará Ìjẹ̀bú ẹ̀hẹ́n ṣé ń gbà tán fẹ́ fèèyàn joyè olórí ọmọ ọba ẹni tó kú tó kúrò ń bẹ̀ ṣé nìyẹn kò kò kò kò kò bímọ ní. ó ti yé ẹ̀dẹ̀ tó mọ̀ pé lè kọ́ máa wúyè kiri ni ibo ni wọ́n lọ ń sìn ẹ má bínú níbo ni wọ́n lọ níbo ni wọ́n lọ ní ìtì ẹ̀mọ́ pọ́kọ́ síbẹ̀ pé àwọn kan ní Canada kò dẹ̀ ní pension fún ẹ inú yín ọ̀dùn ẹ̀kan ńlá ṣúgà ni ta ló fẹ́ kú kò sẹ́ni kí ló kàn wá kì í ṣèmi o bóyá òun bá Wendy sọ̀rọ̀ but tó bá jẹ́ wẹ́ndì kan kò sẹ́ni tó kẹ̀ nípa dirty life yín ẹni tó wà ní nàìjíríà tó jẹ́ tó ṣe ìfisẹ̀ tó bímọ mẹ́ta tó lé jáde tí wọ́n ní orò yẹn o tó bá ti bímọ fún o kò gbúdọ̀ jọ sun lé o káwọn ọmọ yẹn má bàa gan ó ti yé ó lálàá kan tí mo lá nípa ilé mánì níjẹta òrùmọ́jú ìjẹta wà láìsàn bìláì ah mánì ti ṣiṣẹ́ dànù pẹ̀lú iṣẹ́ burúkú lára ọlọ́run elédùnmarè ń gbọ́ in fact ọmọkùnrin wà nínú àwọn tó ń tún fi ṣiṣẹ́ ọlọ́run ní tí mo ẹni tó kúrú ọtí mi bá rí tí mo sọ pé mo rí ìran yẹn kọ́lọ́run kò ọlọ́run wọ́n mi my yes should be yes to God who made me ní ìjẹta kódà mo tún rí mọ́mísí wọn nínú iṣẹ́ náà tó ń ṣe to God who made me ẹ sọ fún wa níbo ló lọ ń sìn níbo ló ń lọ níbo ló ń lọ tó kàn múra síta níbo ló ń lọ tó ń kó sáṣọ kí níbo ni wọ́n ń lọ àwọn tó bá wọlú àṣẹ sí bóyá wọ́n fẹ́ jókòó sórí ìtẹ́ wọn ìtẹ́ wọn wọ́n fẹ́ jókòó sórí oyè wọn níbo ni wọ́n lọ òsínwín òsínwín èèyàn méjì kọ́ba lè sẹ́ pé inú wọ́n dùn àwọn lówó owó wo lẹ ní à ń sọ fún yín pé ẹ ń ṣe nǹkan burúkú sẹlẹbírẹ́tì tó bá àwùjọ jẹ́ níbo lẹ ń lọ tẹkọ̀ máa múra kiri bí gọ́ngọ́n eégún kan ló máa múra bẹ́ẹ̀ ní Ondo State níbo lẹ ń lọ where are you going to where are you going to wèrè òsínwín èèyàn òsínwín kan náà tún sẹ pé ara ìgò pẹ́pẹ́ dẹ́mi Canada orí ẹ̀ burú orí ẹ̀ burú orí ẹ ṣe kí ni orí ẹ burú ṣé orí tẹ́pọ̀ bá tètè wálẹ̀ àwọn tó ń fún ẹ lówó ní gáràjì á máa sọ fún wọn wọn ò gbúdọ̀ gbowó gáràjì mọ́ wọ́n máa sanṣọ ìlátàbújá bẹ́ẹ̀ nítorí pé epo lè wọ́n tó dá ẹsẹ̀ kí wọ́n tún máa gbowó gáràjì kan dẹ̀ máa fún ẹ̀yin wèrè yìí torí tó bá pẹ́ bí payín àbí tẹ̀bí payín bẹ́ẹ̀ níbi ṣe paráàlú ẹ̀ ní máa sínwín kiri gbòòrò ẹ̀ ní máa sínwín ẹ̀ máa sọ pé pẹ́pẹ́ dẹ̀hùn káàkiri wèrè kẹ́ máa pẹ́pẹ́ dẹ̀ kiri you are making people orí yín burú dànù. No kí ló fún yín ní kí ni àwọn ọ̀bọ fi ṣorí tìǹà kí ò ṣe níbo lẹ́ ń lọ where are you going to òsínwó èèyàn òsínwí òsínwó èèyàn àwọn ọba gan wọ́n rọra jókòó ni ètò rọra jókòó jẹ́jẹ́ sórí ìtẹ́ ó ti yé mo lẹ́ ń lọ òsínwí òsínwí méjì òsínwó èèyàn òsínwí mo lẹ́ ń lọ àsínwí dáadáa wọ́n máa ṣó orí burúkú wọ́n lè pọ̀ wọ́n àwọn èèyàn sọ́fà bí wọn ò bá dá owó wèrè yín táwọn aráàlú òyìnbó bá dá owó when people in abroad don contribute to some pastors to some people doing charity nobody willing to bring out money from Nigeria and then you be kó sí aṣọ ìtumọ̀ kó sí aṣọ náà ni pé you be putting on clothes and say that you are happy and ayeyeyin you have killed a lot of people a lot of edges in your hand a lot of blood you call yourself a celebrity when they are sharing money gbogbo àwọn tó ń fún lọ́wọ́ níbẹ̀ yẹn tó ń fún lówó Nigeria some are from Ìjẹ̀bú some are from Ìbàdàn but ìyẹn na abroad abroad wọn ti ń dá méjọ ètò owó fún wọn what is it gan ó mental problem dédé you all crazy ó yá jẹ́ àwọn ọmọọba àwọn kò pípù náà okòdè ní bẹ́ṣọ́ fún ẹ èmi ò mẹ́tò ń bá wí o mi ò mẹ́tò ń bá wí o òsínwín òsínwín èèyàn òsínwín ọmọ gáràjì apàyàn ọmọọṣẹ́ àwọn gáràjì ìwọ ò ni nígbà títí máa ṣá ìwọ náà ni wọ́n gbéṣẹ́ fún kó máa ṣe wọ́n gbé fún ọkọ títí máa ṣá ọkọ kìnìkan kìnìkan nígbà tó tún ti di Manuela ìwọ náà ni wọ́n tún gbéṣẹ́ fún ta ni wọ́n ń gbé ta ni wọ́n ṣé àwọn gbéṣẹ́ tiẹ̀ fún ẹnìkan kó máa celebrate wọ́n olùṣì ọba ńlá oní adé Buhari adé Tinubu kọ adé Tinubu ni adé tó bá ti fẹ́ pèrè ní ìgbà tó o dárúkọ Buhari ń jọ yẹn Buhari misbehave gbogbo nǹkan kò ṣeé ṣe fún wọn ò bá sọ pé adé MC adé ti ọmọọba Ìjẹ̀bú àbí kí ló pé adé ti Wàsíù ó ló máa pé kì í ṣe adé Buhari kì í ṣe adé Tinubu àwọn tó ń ṣiṣẹ́ fún nìyẹn àwọn tó ń ṣiṣẹ́ fún nìyẹn ṣé Tinubu ṣé Tinubu àtìyàwó wọn tó jẹ́ pọ̀rọ̀ Nàìjíríà ló jẹ́ ológun tí máa jáde báyìí kí wọ́n máa kó sáṣọ àbówó ni wọn ò rí ni àbí wọn ò fi rà tọ́ máa kó sí wèrè yẹ̀kẹ̀ kan tọ́ máa sọ pé kó wá sẹ́ndì ẹ̀ síta pé kó wá pòsì ẹ̀ báwọn kan máa máa pẹ́pẹ́ níjẹ́ ní kìíní sìn olórí burúkú ni ẹni àbó fẹ́ ká kàn ó fẹ́ kí akàn máa lọ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ò relevant ìwọ ó síwìn náà àwọn ta ló fẹ́ máa pẹ́pẹ́ ní Canada olórí burúkú onífolójú ni wọ́n pè ẹ́ olòṣì olè olè kò sí nǹkan tí wọn ò lè ṣe nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ gba owó lọ́wọ́ èèyàn alátẹnujẹ alágbèrè alágbèrè alágbèrè obìnrin alágbèrè alágbèrè alágbèrè ló máa ń ṣe bẹ́ẹ̀ because òun náà kọ ẹ òun náà kọ ọkọ ẹ gbé sọ́ọ́dì gbẹ̀wò dání obìnrin ló máa ń níkù ó kàn ṣe kù bí okùn bíi pitó idiot wèrè ní ẹ̀nà adébùhárí ó síwìn níbo làwọn síwìn ń lọ níbo lẹ́ ń lọ níbo lẹ́ ń lọ àwọn tó fi sílẹ̀ sí nàìjíríà àwọn tó máa máa sunkún àwọn tó máa máa bínú even àbíkẹ́ lásán gan máa máa jealous ó kàn máa fi kálá gbé ni gbogbo àwọn èèyàn tó ti básùn básùn básùn básùn rí tó tàn jẹ wọ́n máa máa bínú àwọn yẹn ni àtàwọn ìyàwó tó render useless àwọn obìnrin tó ti lò tó ti fi ṣe àìsìkì owó níbo ni Bísọ́lá Badmus ó ti má rí àbí Bísọ́lá gbé ìgbéyàwó ẹ̀ wá síta mi báyìí pé òun níyàwó rí òun sọ pé àwọn ti Nàìjíríà máa máa kú ọmọ aláwọn ti Canada kí ni Canada gbà lọ́wọ́ yín náà ẹ̀yin ò sínú èèyàn ṣé èmi wà náà wọn tó lé ẹ padà wá sí Nàìjíríà ni tó sọ pé àbẹ́mi mo sọ pé wọ́n dìpọ́tì wọn ò lè lọ mọ́ ṣé mi ni kí ni mo gbà lọ́wọ́ ẹ̀ mi ìmẹ́ tó ń bá sọ̀rọ̀ o ṣùgbọ́n mo mọ̀ pé ò lè bá Wendy sọ̀rọ̀ àwa náà ló bá máa pòwe mọ́ olórí burúkú èèyàn ṣé mo dárúkọ ẹlẹ́nujọ́ mẹ́ta ẹni ọmọ àlèjátijàti ọmọọṣẹ́ àwọn oníjìbìtì ẹ ìwọ nìkan lọ́dọ̀ yáyí ìwọ nìkan lọ́dọ̀ àti òyáyí ìwọ lọ́dọ̀ àwọn àti ẹ̀gbọ́n yáyí bí wọ́n bá sọ pé èèyàn yáyí níkà rẹ̀ ìyẹn mi pé ó ṣọmọ ni níkà rẹ̀ ó ṣèyàn eléyìí sì kò yáyí kankan kò yáyí ó kàn máa inú wọn òdùn ó kàn láṣùgbà ní àwọn criminal of the highest order this man is a criminal he has you know how many women have baby for this man and he throw all of them in ó lọ rọgbẹ́ nìkan torí pé ó fẹ́ ṣe competition pẹ̀lú àwọn bàbá ọkọ ya rasak àti àwọn olówó kan nàìjíríà àti onírìṣà orí yìí ti burú mẹ́ẹ̀ orí yìí burú wọlé pọ̀ ń wọ̀ ó kó sáṣọ ẹ̀sìn wíní ni ṣẹ́ni tó tiẹ̀ lọ mẹ́kàṣọ́ tún yẹ kó máa kó sáṣọ yìí ó fi ìyàwó sílẹ̀ ṣé kò lè kàn jáde lẹ́nujọ́ mẹ́ta yìí àbí ẹ̀mọ́ yóò obìnrin tó ti lé dẹ́dánù ni mo lálàá pé ó fi ọmọkùnrin ṣògùn owó láti ìgbà tí ò ti bí ọmọkùnrin mọ́ ọlọ́run gbọ́ pé ó fi ọmọkùnrin kan ṣògùn owó pé ibi tí wọ́n dẹ̀ ju ọmọ náà ọkùnrin náà sí ọlọ́run lẹ́nu màrí àlá tí mo la that thing have to do with it mo tún láìkan wọ́n ń fi ọmọ ọdún ṣé ọdún méje méje àbí ọmọ ọ̀dọ́ wọ́n fi ń ṣe nǹkan láti fi ra orí fún ìyá arúgbó àgbàlagbà kan to God ni mo rí ni kì í ṣe rọ́ kì í ṣe rọ́ kì í ṣe rọ́ ṣé ẹni táwọn èèyàn bá ti ń ṣe wèrèwèrè báyìí tó kàn wóye káàkiri ìyẹn mi pé wọ́n ń ṣe nǹkan burúkú ní àwùjọ wọ́n kàn fẹ́ máa ṣòfò àwọn èèyàn pé ẹ Tinubu lè mú yín tó ní kò lè mú yín òkè ọmọ ọba olórí ọmọ ọba ní gbogbo ìjẹ̀bú kí ló mọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó lọ sí ńgbà tí aláàfin wà láyé tó lọ gboyè lọ́wọ́ aláàfin ọ̀yọ́ kó lọ gboyè lọ́wọ́ aláàfin ọ̀yọ́ tó ní pé ìwọ ń kọ́ ìwọ máyégún gbogbo nàìjíríà ló pè ńgbà yẹn ṣé máyégún yẹn ní gbogbo yóò tó wá di ńgbà tó kúrò ní níbi láti ó tó wá lọ gboyè kékeré oyè kékeré ló gbà mẹ́ nígbà tó olóògbà ti the owner of Nigeria nísìnyí ló dé tó tún wá lọ sí ìjẹ̀bú ní state kan ló tún ti wá dìgínì kan láti ńlá lọ sí kékeré ó wá kó sí aṣọ aṣọ kínní téèyàn bá ti wọṣọ ìtọ́ bá tẹ̀ pé irú ọba kí lorúkọ wọn ń sìn ọba ìlú kan ní ìgbìrà àti àwọn ọba kan àti àwọn ọba kan tán bá ti wọrú àwọn aṣọ báyìí tó máa ń wọrú nǹkan báyìí tán bá ti wọ̀ wọ́n máa jókòó sórí àpèrè wọn ni wọ́n jókòó sórí àpèrè wo lẹ fẹ́ jókòó sí báyìí sìn nígbà tó bá dẹ̀ ti jọba wàá ṣáà jẹba wàá ṣáà jáde ó wá jáde ó wá kóyọ̀ sẹ́yìn kí ló dé mental problem a ní pé àwọn ọmọ yín ò ṣèyàwó ẹ jẹ́ káwọn èèyàn ṣèyàwó gba àwọn tó wà ń sọ̀rọ̀ à ń dé sí yín lọ́nà tẹ́ máa sọ pé wọ́n máa ṣe ọjọ́ àná máa ṣèyàwó gbogbo àwọn obìnrin tẹ̀dẹ̀ mọ́lẹ̀ ọjọ́ àná máa ṣèyàwó àtàwọn ọmọ yín tẹ̀dẹ̀ mọ́lẹ̀ ritualist mo lẹ́ ń lọ where are you going to One day there is no fuel you are dressing like eh, kí ló ń ṣẹlẹ̀ where are you going to lèsì ìwé lèsì mire mo lẹ́ ń lọ mo lẹ́ ń lọ eléyìí tí wàá gbé mo tún rí lẹ́ẹ̀kan mọ́tò táàgì mi jẹ́jẹ́ mi tàbá tiẹ̀ táàgì mi sí àníri olórí burúkú ni yín o olórí burúkú tẹ́gbọ̀ òyàn ò bá ti lọlẹ̀ a máa sọ fún wọn ìgbúdọ̀ gbowó gáràjì mọ́ ẹni bá gbowó gáràjì ṣògo máa pa ni a máa dẹ̀ pariwo ìgbúdọ̀ gbowó gáràjì mọ́ bẹ́ẹ̀ ni mo sọ tí owó ìpè yóò bá lọlẹ̀ tẹ́ bá tún gbowó gáràjì torí nínú owó ìgbó gáràjì tó ń gbà yẹn wàsíù náà ń gbà bẹ́ẹ̀ onígáràjì bẹ́ẹ̀ náà ni adé buhari olòṣì tó adé buhari òṣìwò buhari ti lọ́jọ́ kó kó ṣìdànù sígbó òkìṣadé tinubu gbogbo àwọn tó bá ti forúkọ ẹ̀ pé wọ́n máa ń misbehave tí nǹkan bá fẹ́ dàgbọ́n bá tún bàjẹ́ ni torí bójú ẹ̀ ń ṣe rí ni your spirit is bad ó ti yé tí epo yóò bá ti lọlẹ̀ wọ́n gbọ́dọ̀ gbowó gáràjì mọ́ torí owó gáràjì ara owó gáràjì àtọwọ́ gbogbo olè tán ń gbà ó wà tó nǹkan tó ń fi ṣe kinní pẹ́pẹ́ dẹ́ngà gẹ́sí ni tán bá yẹ tán máa láwọn ọmọ ológo olófo olófo ẹni tó ti lóbìnrin lóbìnrin lóbìnrin sọ fún wa you born marry this one last year what about the wife or the women that have baby for you all the women that have baby for you where are they you using them spiritually and then you, you, you where you going to you are not going to be just just oko ko nílùwà come out ìwà lọmọ ọba kiri kan olórí ọmọ ọba ọmọ ọba òfìjẹbú ọmọ ọba ó tún gbé ẹnìkan mi mẹ́ẹ̀mẹ́ tó wà lẹ́yìn ta ló wà lẹ́yìn kì í ṣe máa tó wà lẹ́kọ̀ọ́ yẹn náà ni tọ́ka wọn máa gbọ́ pàkiri wọn wọṣọ funfun wọn máa gbọ́ pàkiri ni ẹ máa gbọ́ agbọ́ pa ni agbọ́ tí olórí agbọ́ tí àtòrí agbọ́ pa. ẹ ẹ̀ṣẹ̀ mi ṣáà mi ìta sí mi kò dẹ̀ sí ní tó rà ṣẹgbọ́n bó lẹ́ lọ bó ni wọ́n lọ wọn lọ́bì kankan o bó ni wọ́n lọ ṣẹgbọ́n wọn máa lọ́bì kankan ẹlẹ́rẹ̀gbẹ̀ bí àṣàjẹ̀bú oníranà bó ni wọ́n lọ wọ́n kàn lè sọ pé ni wọ́n dùn wọ́n lè ṣe fídíò ṣùtì ni o lẹ́yìn bó ṣe ń kámẹ́rà wọn bí kò ṣe kankan kí ló ń ṣe ibo ni wọ́n lọ ipò wọn ibo ni wọ́n lọ ibo ni wọ́n lọ olè ibo ni wọ́n lọ oníjìbìtì ibo ni wọ́n lọ mo ní wọ́n lọ mo ń bọ̀ mo máa gbé nǹkan kan jáde ṣe bó ṣe funfun kí yẹn bóra tó funfun kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ ṣe bó ṣe bóra tó funfun kẹ̀nẹ̀kẹ̀nẹ̀ mo ló ń lọ wọ́n máa ṣe tán àwọn aláyé jẹ wọ́n. I don't have anything I don't want to play it ìfẹ́ polówó wọn lórí platform ọba ńlá you are mad ṣá òkè ìjọ alẹ́ òjá ó láwọn kan Canada tí ìbàjẹ́ sí you know what kó ṣì lọ ẹni tó pe rẹ̀ ọlọ́ba ńlá ọbalẹ elizabeth kan adébùwárí kan adéòsì kan. ayọ̀ àná ló ṣe án. ìgbésẹ̀ wo lẹ gbé ìsí ṣẹ́ríbẹ́ lè ṣe bóra. ó jọ̀wọ́ sọ ọ̀sán ni. ẹ ká sọ o mm-hmm. gbára. do you see these people now? ṣẹ́ríbọ́n ṣe bóra tó ṣe pẹ̀nẹ̀pẹ̀nẹ̀ tí wọ́n bá mú wọn lẹ́nu báyìí. Eh, these people were being arrested although this video is not new. It's about two years ago you see you see the way they bleach when you see people like that that bleach like that don't matter. pera wọn léèyàn ṣé ni wọ́n bá ṣe bleach do you see the way these people bleach when you see them in the party now when they do like this if they náà about ti nà wọ́n pa báyìí ẹ máa rò pé èèyàn ni wọ́n o ẹ ti rí ṣé ti rí wọ́n ṣe funfun bẹ́ẹ̀ ni bó ṣe bóra bí ìyàwó Wàsíù ṣe bóra nìyẹn bí Wàsíù wọ́n ṣe rí nìyẹn group when you see people like this bleaching like this iṣẹ́ ẹwọ́ wọn lára iṣẹ́ tán máa ṣe rè bleaching our people with bleaching creams majority of them ṣé ti rí ṣé ti rí ṣe ti rí wọn they are not a good eh, representative ṣó ti yé bẹ́ẹ̀ ìyàwó Wàsíù bó ṣe rí nìyẹn ẹ ti rí ṣe àrí bẹ́ẹ̀ ń ṣe funfun ẹ jẹ́ àgbọ̀n nǹkan táwọn eléyìí ṣe mm, ẹ jẹ́ àgbọ̀n nǹkan ṣe. Mm. à ń bọ̀ àdìkan. iṣẹ́ tó ń ṣe kí lorúkọ wọn ìbọn ẹ rí wọn mú ìgbésẹ̀ àwọn ẹgbẹ́ tọwọ́ yín fi bà wọ́n báyìí ẹ bá ní ṣàlàyé ó jọ̀wọ́ sọ sọ ẹ ká sọ ọ bàrà ní ní àárọ̀ ní àdúgbò mọ́níyà ó bóra mọ́níyà mọ́níyà mọ́níyà ni ti ra ìyá dẹ̀ jẹ́ wọn náà ní àwọn ará ni wọ́n ké gbàjarè wá pé àwọn ti mú àwọn obìnrin méjì kan òwò tí wọ́n fẹ́ jí tí wọ́n fẹ́ jí àwọn èèyàn gbé sá lọ nínú mọ́tò tí wọ́n fi ń gbé wọn lọ. kidnapper. ẹ gbójú sókè dákun ẹ gbójú sókè o atara sàṣà làbá mm. lọ ran àwọn aráàlú bàtà máa débẹ̀ àrí arábìnrin tí ẹ̀ wò yìí mm. Abíọ́dún Mustapha ni orúkọ rẹ̀. arábìnrin yìí sẹ́rí a woman if you no be arrested ṣé rírun tó ṣe sórí ẹ hold on you can see ṣé rírun tó ṣe sórí ó tún ṣe colour irun irun yẹn wọ́n á ṣe báyìí tán máa ń ṣerun fún wọn báyìí ẹ máa ní hmm, èèyàn gidi ni wọ́n wá tún máa ṣerun ẹ ti rí ẹ rí pé wọ́n ṣerun ṣé rí pé wọ́n ṣerun ẹ yòó wọ́n máa ṣerun o ṣé rí ẹ rí pé wọ́n ṣe irun ẹ rí kejì náà bó ṣe bóra tọkùnrin yẹn tẹ bá rí wọn tó bá dé patí sìn wọ́n á gbé fìlà wèrè ẹ rí bó ṣe gẹ low skin tó gẹ cut tí irun yẹn agbárí ẹ̀ ń dán kálákálá ṣẹ́ra ilé náà tó ṣe bó gbo ara ó ti bu bo wọ́n ṣe náà yẹn ló ṣe lápá o tẹ bá rí tẹ́lẹ̀ wọ́n máa ní sẹ́lẹ̀nsì ni wọ́n ti nu ojú ẹ̀ ti wú ó ti yé ojú ẹ̀ yẹn wọ́n ní kò lè wọ in ojú ẹ̀ yẹn ó ti jóná ó ti yẹ yín mẹ́yẹn wọ́n ti lo ojú ẹ̀ fọ́ ó mọ ó lọ jí èèyàn gbé ni kidnapper kidnapping people you understand kidnapping this is it if this one is on Facebook now or is doing blogging if you come if you if, if you suspect something about them and you call it out you say these people they should take note of it people will say they are slandering them oh they are blackmailing them oh Obanla like Elizabeth also is a bleacher he bleach he have different colors so people who bleach like that they they also àwọn ló lára wọn o ṣùgbọ́n oníṣẹ́ ibi náà ni majority of them ìkan tó ń ta cream just náà ṣàgbọ́ pé wọ́n ra ọmọ oríṣiríṣi you see like that okay this is what they want to turn Nigeria to Nigeria have turned to another thing you see let's watch you mm. I'm just telling you that I you know like Elizabeth bleach ìyá Wasiu bleach bleaching carcass bleaching steam ni wọn you see let's see. Mm lọ́wọ́n ò ní jẹ́ iṣẹ́ tó ń ṣe kí lorúkọ wọn ìbò lẹ ti rí wọn mú ìgbésẹ̀ wo lẹ gbé tọwọ́ yín fi bà wọ́n báyìí ẹ bá ní ṣàlàyé ó jọ̀wọ́ ọ̀sán ọ̀sán ni. ẹ ká sọ ọ́ gbáralé ní àárọ̀ ní àdúgbò mọ́níyà express ní mọ́níyà ní mọ́níyà express ní express ní àwọn ará àdúgbò ni wọ́n ké gbàjarè pé àwọn ti mú àwọn obìnrin méjì kan òun tí wọ́n fẹ́ẹ́ jí but this one na now obìnrin they are ọkùnrin àtòbìnrin. ẹ gbé ojú sókè dákun ẹ gbé ojú sókè o. atara sàṣà la lọ ran àwọn aráàlú lọ́wọ́ bàtà máa débẹ̀ arí arábìnrin tí ẹ̀ wò yìí hmm. Abíọ́dún Mustapha ni orúkọ rẹ̀. arábìnrin yìí. Abíọ́dún Mustapha ni orúkọ rẹ̀. Abíọ́dún Mustapha. kidnapper. ó ní orúkọ arábìnrin tá à wò yìí. ok. àti ọ̀gbẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí. táwọn jọ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọmọ bọ̀ wálé kàkà ọmọbọwálé káká olórúkọ tiwọn ẹgbẹ́ sókè o ẹgbẹ́ sókè o ọmọbọwálé káká abiodun mustapha tọ. ó ìyá ẹ abiodun ọmọbọwálé káká wá láti abẹ́òkúta. láti abẹ́òkúta nípínlẹ̀ ògùn nípínlẹ̀ ògùn kí wàá náwó àṣẹ o wọ́n wá jí àwọn èèyàn gbé ní ilẹ̀ ìlú ìbàdàn ni. wọ́n wá jí àwọn èèyàn gbé ni wọ́n gbé wọ́n jí wọn gbé oríṣiríṣi iṣẹ́ ló wà lọ́wọ́ wọn. Hmm. so wọn náà máa ń jiyàn gbé. láti abẹ́kúta wá jiyàn gbé ń bàdàn. jiyàn gbé ń ṣùgbọ́n pálábá wọn ṣègi ní àárọ̀ yìí. iṣẹ́ tó ń ṣe kí lorúkọ wọn ibo lẹ ti rí wọn mú ìgbésẹ̀ wo lẹ gbé tọwọ́ yín fi bà wọ́n báyìí ẹ bá mi ṣàlàyé ó jọ̀wọ́ ọ̀sán ni. ẹ ká sọ o hmm. gbáralé ní àárọ̀ yìí ní àdúgbò mọ́níyà express ní mọ́níyà ní mọ́níyà express ní ìjọba akínyẹlé ní express ní express you see them i just want to show you this one now they are kidnapper we i think i saw this case on facebook like two years ago but they sharing it they cutting it now also they been arrested in area one area in Ibadan but Nigeria is Nigeria they they are stealing they they kidnap people they kidnap if this one that woman you can see the way she bleached all the money they got you know they want to get people by force they want to get money by fire they want to just show off they want to tell the whole world that they are okay they play their hair it's good to take care of yourself when you have the money they want to put on some nice dress they want to present themselves good people by their dressing in society when they dress well and their attitude and their art and everything about them is bad and they are dressing well I'm not saying people should not dress well, oh. I'm not saying people should not look nice, oh. Everybody, when it is your money, do it. Even Bible said, ká múra ní ìwọ̀ntúnwọ̀nsì, ó dára, take care of yourself. Look, present yourself good. But not that people, you can see them, they bleach. They, you know, when they are going out, they will dress nice. People, when you see them, and you know, before the English people said, the way you dress, the way you are dressed don't look at Nigeria and some celebrities and some people that dress well, that their attitude are not good. Some of them are thieves. Some of them are doing bad things. Okay? I'm just telling you that. Look at the way they they bleach and the wife of wife Wasiu also bleach. Obanlada said, yes, so some people will be pepper in Canada. What is Canada got to do with you, Papa? Eh? What is it? Who is in Canada? Shebi, I'm the one that is in Canada. Everything, Canada. Everything, Canada. Shebi was a citizen of Canada before Wasiu. And Wasiu, why Wasiu? He was a citizen of Canada. He lied to Canada to marry even somebody to do paper here. And then he was maltreating people in Nigeria. If you want to retain your whatever. And despite that time, he was a citizen of Canada. Do you know he wanted to be a senator? Do you know he wanted to be a senator? And you sit sit under you'll be firing people, causing problem in people's life. You have used a lot of women and rather than useless all over the world. in there? and then you'll be putting some nice clothes. I'm just telling you that you can see that one. You see those people, those guys that they arrested now. Owo Palaba won't say that is to say God has exposed them. When you see them on a good day, you cannot suspect them because they will dress nice. And people will be thinking that the way they dress nice, Their attitude and their whatever they do in society is nice like that. No. It's just to cover up. A lot of, yes. And they will bleach their skin. They will tell you, present themselves. All the people bad money. They are looking for by fire, by force, the stealing of people's money. Even, even when you look at them, signal Papa. Tó bá wo signal no, ó bóra ọkùnrin You understand me? They will look for the money by fire, by force, just to present to, even some will go and steal something. Irú wíṣẹ́ àyẹ́sìn. Ẹni kí mc kó gbé rìsíìtì ẹ̀ síta ibi tó ti rà ó lè jẹ́ kó ń jí náà ni wọ́n máa lọ jí gbé wá ó lè nìkan lọ jí gbé wá mì kan tó máa jí gbé wá wọn wá fi tọrẹ náà ẹni yẹn máa ṣàdúrà fún wọn ẹni kó ń wá fún wa rìsíìtì ẹ̀ kó gbé síta pé rìsíìtì tó ń fi ra kinní yẹn rèé o kó ọmọ iye tó ń rà kó dẹ̀ ṣọ́ọ̀bù tó ti rà they can go and tell them at time to steal something and then come and present to somebody and somebody be praying for them and they be putting on clothes that they are They be pretending to society that their things are good with them eh You see, oh, this is what they do in Nigeria. Oh, but when you are talking, they say they blackmail them, they slander them, they rob it, on them. Ó kọjá wọn. Mi tẹ̀sí me ti me mi ti jẹ apple lónìí. Fún mi ní apple kí hmm. Okay? Because if somebody sit down jeje, you want me to talk. And then when whatever I say, it will affect you both now and in future. Yeah. If I sit down my jeje and I don't look for your trouble, if you don't steal my money if you don't do evil to me will I mention your name all of you wọ́n ti tẹ́ wọ́n wá sọ̀rọ̀ tán wọ́n ti ṣe kíni kan he is blackmailing there. He's is blackmailing there. who blackmail you we just try we say all this now by saying it we save a lot of lives. we save a lot of lives because we stop your iṣẹ́ fokiri that you cannot if you want to do that evil you cover it before that you to do it and buga there that's why uh, Tinubu that you believe that is your is not your is not the father of evil is the father of Nigeria a sọ fún ilé ilé yẹn ẹ máa tẹ́ ẹ sì máa tẹ́ ẹ máa fà tẹ́tẹ́ di ẹ má lọ sí mi ẹ̀dọ̀ kẹ́ lọ kó sì dànù sí gbó kó sì ọmọ wàá sóríire lọ́wọ́ ní ṣe lọ́mọ burúkú láyé ẹ̀ ò ní ṣorí burúkú o ipá ọ̀tá gbọ́dọ̀ ọ̀tá ò ní ká wàá rẹ́yìn ògùn hmm, wọ́n máa yẹ ti àpò. mẹ́rin bọ́dí sí dàn jẹ́jẹ́. Hmm? What? No, take it now. Your phone, I'm not using it. You want to bet? uh, the charger? You see those people I show now? You can see the way they bleach. When they are not being arrested and catch for the kidnapping, when you see them outside, the way they plait their hair, the way they do things, they do bleach themselves, present to be, you know, <laughs> they are something else. They are something else. They go to party. Oh. Those money to steal people. And the money people they are stealing also. They are they will be more than that. Oh. Okay? They will be more than that. Can you see them outside and say they they are doing evil? Because the label, the criminal don't have label. And they are the one they will petition, they petition, they petition, they petition people. Criminal mi ti gbọ́rí. Nàìjíríà ni mo ti pé criminal máa petition àwọn tí ò ṣe criminal. You see? táàsán mo ṣe béèrè lọ́wọ́ wọn pé bó ni wọ́n ń lọ bó ni Wàsíù àtìyàwó ẹ̀ lọ tó ló ṣẹ̀ṣẹ̀ dé láti mẹ́kọ́ kò wá jáde pé àwọn wọṣọ ó wá pe àwọn olílù wọn dẹ̀ ń ti kámẹ́rà wọn ti kámẹ́rà wọn ti kámẹ́rà bá bó ni wọ́n lọ ṣebí if you want if you if you are ọba you are palace baby you want to sit down but oyè sóyè tún ni olórí ọmọọba of Ìjẹ̀bú àti Létoko olórí ọmọọba ẹ̀ ṣá lè jọba ṣá torí ọba àwùjalè gan ojú wọn àwọn ọmọ wọn gan lajúlẹ̀ báyìí pé ẹ lè pa wọn tá a bá sọ pé kí ni báwo ni Ṣùbọ́mi ṣe kú láìsí pé wọ́n sì kì báyìí sí wọ́n máa sọ pé kí ni wọ́n kú wọn tí ì sìn wọn ò ti gboyè yẹn tẹ́yẹ̀ máa jẹ̀ka lójú kó lójú wọ́n kú wọn tí ì sìn wọn ò ti gboyè tẹ́ bá gbẹ́ pé shameless of the highest order Wàsíù ni Ọ̀túnba Ṣùbọ́mi educated has a bank ṣé tó máa fẹ́ ní olórí ọmọ ọba ṣé ìwọ ló tọ́ sí. Si? ṣé tó bá fẹ́ yànyàn ṣé wọ́n máa ṣé ṣé tó wó ni àbí tó àbí ti dignity in society ni wọ́n fi yan ìwọ replace Ṣùbọ́mi Ọ̀túnba Ṣùbọ́mi may he so rest in peace Wàsíù you are a shameless bigot. ọgbà bọ̀ dáhùn ẹ̀bù ìmúra yìí nìkan ni that your dressing cannot get anybody the dressing all of you celebrate evil kì í ṣe gbogbo celebrate o evil Nigeria celebrate some of you you are horror kì í ṣe gbogbo yín o ọ̀rọ̀ you dress nice is that mean your attitude is nice you go and do photo shoot where are they going what is the occasion that they are going that they be say yé lórí ọmọ bá ó wá ròyìn o níjọ́ sí bó ṣe gboyè náà ló ṣáà ló fẹ́ gboyè ó gbowó gbogbo da gbogbo pálásì rú pọ́ níbo lẹ́ ń lọ níbo lẹ́ ń lọ àkúkú sọ̀rọ̀ tẹ́lẹ̀ nígbà tí wọ́n dẹ̀ wá gbé ń sìn pé he go pepper them for Canada who go pepper who he go pepper ta ló fẹ́ pepper pọ́ẹ̀ you dey smelly your attitude is smelly you have a lot of people you put in prison you have a lot of people you cage a lot of blood in your hands a lot of women who have baby for you they be looking èmi tí mi ò bímọ fún èlò máa sọ pé àwọn kan máa pẹ́pẹ́ àbí wẹ́nì ló máa pẹ́pẹ́ ta ló fẹ́ máa pẹ́pẹ́ ní àwọn ọmọ ní tíátà tó ti grand tó grand ayé wọn sílẹ̀ lẹ̀ tí wọn lọ́kọ tí wọn ní kankan ilé gan mí nínú ọkọ èyí tó bá kọ́lé yẹn á jẹ́ pé ó gbowó lọ́wọ́ ọkọ tó fẹ́ tó wá kó fún ẹni bírò àwọn láyédé bá kárí ẹ má máa wọṣọ ṣé aṣọ mímọ́ ni ìwà mímọ́ ni ẹ má máa kó sí aṣọ gangan káàkiri ṣé ìwà yín mọ́ you should go and be you are not shameless i mean you are a shameless people go ìwà sí particularly ẹ lọ gbójú pamọ́ ẹ lọ gbé ojú pamọ́ olórí ọmọọba the person who owns the position die is not even yet buried you be saying olórí ọmọọba o olórí ọmọọba o olórí ọmọọba o olórí ọmọọba o ló ń jà sí i tó bá jẹ́ ọmọọba tòótọ́ ṣé mo máa jà sí olórí ọmọọba ni you are not Ọ̀túnba Shibomi has children and they are educated you you are a stark illiterate Also, you have a mental problem. K1, you have a psycho mental problem. Orí yín ò wà okay. Sáyìn tó ṣe yín tẹ́ fi máa ń sákiri tẹ́ máa ń wá kiri yẹn. Orí ò wà okay ló jẹ́ bẹ́ẹ̀. Ọpọlọ yín ti ṣàtà. Kì í ṣe rọ̀. Ọpọlọ yín ti gbóyè ṣàtà. Brain scatter. Kì í ṣe rọ̀. Tell us where you going to. Two days ago, because there's a video, they will, when you point at it, I will share it. I don't know what is there again. It's been a long time. In one pray, in one pray uh, video, I was praying and I'm crying. When I'm praying and crying, that mean that God make me cry? Ìkan tó lọ sí ṣọ́ọ̀ṣì náà olójú ìfo, olè ìyàwó oníkù àgbè, olófo, olórí burúkú olè ọmọ gáràjì, apààyàn ọ̀dájú kokoko. abused me the other time hey look at the here. that time gan tí màá jó dí èèyàn fọ́ọ̀mù ní èmi àwọn egbére lẹ́ni egbére o ti lẹ́gbére rí pé ẹ̀yìn àtẹgbére díẹ̀ lẹ́ga àtẹgbére lọ èèyàn tiẹ̀ lè Kuru, bọ̀ tí wàá yín bá tún wá kúrú tí wàá yín tún wọ́gìlì kúrú plus kúkúrú scott what Pick pigment ló jẹ́ ẹran bíi ẹran ẹran ẹran ẹran orí rẹ̀ sí Àwùjalẹ̀ ò tí kú ọlọ́run dá wọn sí o olórí ọmọọba ah, ah. wọ́n bá yẹ òtí ẹni yẹ òtí wọlé báyìí ló ti ń doyè olórí ọmọọba o olórí ọmọọba o olórí ọmọọba o ah, ṣé ìjẹ̀bú ń lọ sẹ́yìn ní àbọ̀n lọ wájú ṣé ìjẹ̀bú ń lọ sẹ́yìn ní àbọ̀n lọ wájú báwo ni ọ̀túnba ṣùgbọ́nmí báwo ni ọ̀túnba ṣùgbọ́nmí ṣe máa tó máa dolóògbé tó máa fi e, e, ras tó máa fi criminal etí bá jẹ́ pé criminal ẹ mọ̀ kò sẹ́ni tó sẹ́ǹtì nàìjíríà but kò ṣe irú criminal ni k1 I said it with my mouth it's a criminal kọ́ máa fi jẹ olórí ọmọba ẹni ọmọ ẹ̀kọ́ yẹ̀ lórí ọmọba so yẹn mi pé is the oldest one is the oldest among people who related to the king that's what he's trying to say that is the oldest o. So, because olórí ọmọba will be the oldest olórí àgbàjù nínú olórí ọmọba so ẹni tó bá dẹ̀ ti àgbàjù ló ní kú kàn àárọ̀ kú sí ẹ o tẹ́ ọ bá ti àgọ́ àgírídì tó kàn gbà kókókókókó wá ojú mọ́ nǹkan nìkan he going to get things àti o tí o ṣe kiri. orin jẹun o ti ń ok ti ṣe oúnjẹ. Okay, okay. Obora ma no ku fún owó oh, yẹn mi pé when your skin is white so ti di white snow snow white oh, yẹn mi pé oh, ti owó wọ ẹ eh, gbogbo ìwà wọn ó funfun somebody di wọn lé obìnrin jáde nílé fún ó mà ṣe o and you have destroyed a lot of life rántí pé ìwọ náà máa kúnjọ kọ̀ṣá ó máa jáde nílé á da gbogbo èèyàn láàmú pó á máa da gbogbo èèyàn láàmú ó bá ṣe tán wá wọṣọ. you are shocked too somebody say i was shocked o oh, giving the oye of Baba Shubumi to Wasiu Ayinde ó lè jẹ́ pé olú bàbá Àwùjalè náà máa wò pé à kọ́ máa lọ kí Wàsíù máa lọ yọ kí òun á mọ̀ ọmọ gbélẹ̀ ọ̀fìn Ìjẹ̀bú láì ó tún wá sọ pé pariwo tilé toko ẹ má gbàgbé o pé kò pẹ́ kò jìnnà níjọ́sí náà tó gboyè ní ààfin Ọ̀yọ́ <laughs> wọ́n búlé ọba yẹn tó dé wọ́n pa yín ni hmm. ẹ má gbàgbé o ẹ funra ṣáá mi ò wá láti jẹ̀bù kò sí tó kàn mí ó ti yé yín bẹ̀bọ̀ tó kàn wá náà nítorí nàìjíríà ìsìn wa pé tí wọ́n bá ti gboyè wọn ò ń pẹ́ pa wọ́n bí tí wọ́n bá ti gboyè o bọ̀dẹ̀ ń pẹ́ dàrú. àlàáfíà la wà a wà òkè. ókè wọn náà ló sọ pé olórí dínà mo ń dá yín lóhùn náà bá ti fún mi lórúkà màá máa dáhùn jẹjọ́ wọn máa ṣe mí bákan wọn máa ṣe mí kékeré èmi ò rọ́ọ̀sì mọ́ mi dẹ̀ wáyé ayé máyà bọ́ mi ì dínà yẹ mi ì dẹ̀ rìjẹ́tì ẹ̀ mo ti yé but àwọn ọ̀bà yẹn jẹ́ ìyẹ́jẹ́ ká tìtì wọn ìṣòro dínú làbá wa bí. kò ní sọ pé gbogbo àwọn ọmọ ní tíátà Dayọ̀ Amusa Dayo Amusa Enola Badmus gbogbo àwọn ọmọ ní tíátà tó lé lẹ́yìn pátá tí wọn ò tí lọ́kọ àti tí òbí mọ rí àwọn ló wà díẹ̀ olóso wọn mọ́lẹ̀ wọn ò ní sọ pé they will be dying now they will see this they will be jealous they will wọn máa sọ pé Canada orí ẹ ti burú ìwọ tó tiẹ̀ ń dárúkọ Canada Heavy little thing Canada Heavy little thing Canada Heavy little thing Canada Canada ti báyé àwọn ọ̀tá mi jẹ́ <laughs> ó ti báyé wọn jẹ́ sà. Mm-hmm àwọn yẹn wọn ò ní rí yín kan sọ pé àwọn yẹn ṣé wọ́n máa fọfọ jẹ wọ ẹwọn kọ àwọn tó ń ká tó ń kú tó máa èmi mo sọ pé mi ò fẹ́ rí yín ẹni máa táàgì mi kí ni mo fẹ́ rí gbọ̀ngàn òróṣọmáyà òróṣọmáyà wá ń ṣe bí dìdìrìn the more you hold the more you short. ìyàwó náà wá gbé kí n sọ bá ṣe bẹ́ẹ̀ ó ṣàfẹ́ dàbí ẹlòmíràn ni can't do be yourself aṣọ yẹn tán bá pè tán bá pè fún ẹ tán bá ti pè ẹ fẹ́rẹ́ kó tó bá tó bẹ́ẹ̀ kó má lọ ó ì máa bọ́ ṣọ ìwọṣọ yẹn lẹ̀ tó ì máa wọṣọ eré tán bá fún ẹ ó ì máa bọ́lẹ̀ tó máa tún wọ tíṣẹ̀ tó bá ló fẹ́ lọ gbájúmọ́ tó bá di december tán bá bẹ̀rẹ̀ kó má lọ ó ò lè jọba ṣé àmà ń jẹ méjì lọ́dà àbá olórí ọmọ ọba ìwọ ló dàgbà jù níjẹ̀bú nìyẹn ó lè abikuru ara ni wọ́n ní kó paku ẹ̀ mọ́ abikuru ara. Ah, kí ló dé gbogbo owó tó ń pín nọ́mbà nígbà tó ń jí tó ń kó tó ó wà lára àwọn tó pin ó ń jó báyìí ló ń yọ̀ báyìí ní lọ́dọ̀ ìlà tẹ̀mẹ́ ló bá pariwo àánú mo rí gbàgbà yẹn náà ló kọrin àánú mo rí gbà yẹn ló kówó kọ́ rìsọ́ọ̀tì rìsọ́ọ̀tì ló fowó kọ́ ibi tó máa ti jí owó àwọn èèyàn kàìmọye fraud tó máa ti lọ nínú ọ́fíìsì nínú báǹkì ṣùgbọ́n mi yẹn àfẹ́ sọ̀rọ̀ dípìlì ni tábà níwọ̀ ló pa ṣùgbọ́n sí bàbá ṣùgbọ́n sí wọ́n máa ní wọ́n borúkọ ẹ jẹ́ ni gbogbo ìwà ẹ báyìí wọ́n máa ṣèkà lójúkorojú ni a ní kẹ́ gbé píṣọ̀ dáàdì ń jáde gbé jáde. Ah, a máa jókòó jẹ́jẹ́ Canada people will be jealous now Canada people will be this now every time is Canada what has Canada got to do with you is it not me that is in Canada that I'm giving you a kini. If your ìwà is good, but you sang a song for Canada, should I sing that song? I don't like it. I don't like to sing your song. Do you, have I ever stayed long like this not paying your song? The Lord has finished your. The Lord has finished with you. To God. But Ọlọ́run kúrò lẹ́yìn sọ́ọ̀lù ó sì ń ṣakọ kiri ó ìwọ̀ṣọ́ ó ìrọ̀ṣọ́ má yàbí wọ̀ kó yìí ṣe bí kíkan ọ̀dì tó ṣubú sórí ìta mẹ́ta ah you are not ready to re repent aṣọ lẹfẹ́ fi máa aṣọ lẹfẹ́ fi tákà owó tẹ jí gbé àwọn owó tí wọ́n jí ẹrù ẹlẹ́rù tẹ gbà nǹkan oníkan tẹ máa dúná sílé onílé tẹ máa gbà fúnra yín ilẹ̀ onílẹ̀ tẹ gbà ìyàwó níyàwó tẹ gbà ṣé ìwọ ni fọ́sọ ọkọ tó fẹ́ nìyẹn ni wá jáde a máa ṣe bí ẹni táyé yẹ ayé òye yín Mr. Man akan ah. story ti pẹ́ tó bá yá wọn máa sọ pé wọ́n borúkọ ẹ̀ jẹ́ ìwọ wo ló tẹ́rẹ̀ dẹ̀ síbẹ̀ ara máa ta yín náà kí ló tún le ju rẹ́ẹ̀dì rẹ̀dì lẹ lọ tẹ́ẹ̀sì ká tún wò tẹ́ẹ̀ nǹkan tó bá tún le ju rẹ́ẹ̀dì rẹ̀dì lẹ sí lọ ara ń ta yín mẹ́ ó ní gúrù gbogbo ẹ̀yin kílá and destroyer team yẹn and terrorist ẹ eh, gbogbo yín pátá lẹ lẹ wà lórí ẹ ń lọ lórí facebook ó ní team náà. mo máa wóye kiri. olórí ọmọ ọba tilé tó kó dìdì kan àmà sí pé láti kàdájà fọ màá tó wà kàdájà rí mo máa gbóná. red ló supersede yẹn yes. Ah. ìwà burúkú ò dáa láwùjọ kéèyàn máa ṣèkà á kó lẹ̀kẹ̀ wèrè sọ́rùn ìyàwó tó o lé jáde o lé ìyàwó yẹn ni o gbà lọ́wọ́ èèyàn náà ni o lé ìyàwó yẹn kì í dẹ̀ ṣó ní first person you have children all over you have children àwọn children tó wà bí wọn ò ṣe wà you have children you don't have to be sẹ́ṣọ́ máa ń all your ladies your children they are not getting married by now you suppose every week kó máa sin ọmọ fọ́kọ ta ló fẹ́ bá sínwín ṣe ta ló fẹ́ bá sínwín ṣe àwọn èèyàn mọ̀ you have a child you have a daughter that is getting to forty or forty something they are not getting married and they are educated because of your bad ways bad attitude and you snatch somebody, you destroy other people's life, and then you be putting some dirty clothes. Ṣé torí pàṣẹ yẹn bá fún àyẹ̀wò ọmọ níwà? Ṣé wàá mi pé o value ni? The Lord has destroyed your value. You don't know? Kì í ṣe pé anybody wá ti ń ṣe ìkà fún yàn tí ò dẹ̀rẹ̀ ní ṣe náà láti ronú kúwàdà tó tún máa máa ṣe kándíkándí kiri. Ọlọ́run mọ̀ mọ̀ sí láyà lẹ́yìn kì í ṣe agbára tìwọ kì í ṣèwọ náà ó kọjá òye tiẹ̀ gan-an very wicked. I don't want him. But you you see, go and check it. Somebody pick it and he'll be the one to send it to him. And say that somebody in Canada will be pepper. He'll be preparing some people. What is going to prepare people? Ẹni tó máa dùn jù, tó lè dùn gan, àti àwọn ọmọ ní tíátà tó crash ayé wọn down Wasiu have used a lot of people èmi kò lè rémi lò àwa ti lò ó torí ẹ̀ nígbà tí ó dọ̀rọ̀ tàwa ọ̀rẹ́ ẹ̀ sì máa jẹ yìí ó máa ti wábì kan korí sí láti jọba bẹ́ẹ̀ ni mo sọ ó dẹ̀ lè máa petition kókó máa sọ̀rọ̀ pẹ̀lú ó ní gbogbo iṣẹ́ chat tí mo ṣe lónìí náà ọwọ́ Wasiu Ayinde wà nínú gbogbo all those trouble tó dẹ̀ lo àwọn politician kan náà to fight me in this Canada and àwọn immigration àtàwọn tó bá lò náà wọ́n kàn máa ó máa cause problem fún wọn at the end bẹ́ẹ̀ ni ó máa cause problem fún tó gbọ́n tá à ń sọ yìí ìtàn ló máa dì lọ́la ó dẹ̀ máa wà nínú record everybody kò lè sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ sí mi ó ti yé pátápátá wọn ni kó máa lọ sílùú ẹ irọ́ dẹ̀ ni kò lè ṣẹlẹ̀ sẹ́ the Lord will do in this land he will grant me I came for protection I will be protected and I will get my permanent resident. mi ò lè sọ ti citizenship o pé kàn fún mi passport ìlú wọn but permanent resident yẹn I've worked here aṣọ uniform yẹn mo ṣe wọ̀ títí dèní I came here wọ́n fọ́ ọlọ́run níjẹ́ wọ́n fọ́ ẹsẹ̀ mi sínú I felt some pain that I was not feeling pain when I left, left Nigeria have you been in work a working place they strangle me almost God save me I faced a lot of risk I serve the country I cannot be I cannot suffer nobody you cannot use nobody go and kó lọ kó láì kó lọ kó jọ sí criminal yín you can only destroy yourself Enemy will destroy themselves and destroy the member, not me. I see that, my jeje. Do you want to see it? Check it now. Where Obala, they gave it to Obala. And Obala, they tag me. And Obala said, ah, tonight people in Canada will not be able to sleep now. Somebody in Canada will not be able to sleep. Who is not going to sleep about Wasiu? Wasiu is smelling to me. I don't carry people like this long time kò ṣe torí orin àbí pé wọ́n ní monetization ti mo lè ṣe ṣáàtì lórí kíní ẹ̀ kí n gbé ọjọ́ tí mo fẹ́ gbé ṣáàtì ẹ̀ síbi tí mo ti ń kọrin ẹ̀ mo gé orúkọ ẹ̀ kúrò mo gé orin ẹ̀ kúrò what about that. abatẹnijẹ wá tiẹ̀ jẹ́ kí wọ́n pè lábùrìkù rọ̀rùn ẹni bàbá tó kú yẹn wọ́n má ṣe ẹ̀sìn wọn mà ní ó dẹ̀ ti gba oyè kó tó sin wọn tàtí sùsè o mọ̀ nípa wọn o mọ̀ nípa ikú tó máa ń pa wọn tó bá pa wọn tó wàá gba nǹkan wọn tó bá pa wọn tó wàá gba nǹkan ni wọn tó bá pa wọn tó wàá gbowó wọn tó bá pa wọn tó yìí tó bá yàwó wọn wàá ti ṣe many things ó lè ayé yìí gbogbo ẹ̀ la bá ayé yìí ayé ilé àti bá gbogbo ẹ̀ ayé ló máa fi sílẹ̀ sí lọ kí ló dé ó dàbí ẹni tó sọ tí ò mọ̀ kó máa pòdù rá ni tí ò mọ̀ kó máa pa ilá tó wá lọ pòdù ọ̀rá ó ti pọ̀ jù. else is looking for something wọ́n wá oyè kan tó fẹ́ jẹ ìwà burúkú wà lọ́wọ́ yín ìwà yín ò dáa ẹ bá máa lọ ẹnjìnìá àwọn kan kẹ máa sọ pé ẹ̀yin ń gbádùn sí ìgbà tí kò sépo ìjọba ń sọ́fà ìjọba ò sọ́fà tẹ bá ń yàyò àyòjì wọ́n approve ni torí o kọ́ ilé o kọ́ resort gbogbo nǹkan ní nǹkan bí tó ti rí wọ́n máa approve ẹ̀ bó jẹ́wọ́ náà ló ṣiṣẹ́ wàá give and count to it àbí ìyẹn bó ṣe jẹ́. àbàmì yẹn gbogbo nǹkan tó ṣe gbogbo nǹkan táyé ẹni yìí á wá jáde kó lọ́bì kankan ó kàn lóṣọ máa yà bó ṣe ń gbà tó ṣẹ̀ṣẹ̀ gbóyè wòye tó lọ gbà lọ́yọ̀ọ́ yẹn ni ó náyé máa dá láyé bá bàjẹ́ láyé bá bàjẹ́ ló bá ní òun bàjẹ́ máyégún láyé bá bẹ̀rẹ̀ sí ń dàrú láyé bá ń dàrú tó bá ti fi wrong person joyè ibẹ̀ máa dàrú ni that's one thing people don't know tó bá ti fi wrong person jẹ oyè nǹkan máa dàrú kì í ṣe rọ́ nǹkan máa dàrú. mi ò jẹ máyégún ayé ò mà gún o. kéèyàn wà kó bá ní tìjú ìyàwó tó fẹ́ kì í ṣe ẹyọ kan agbá àwọn ìyàwó ẹni tó fẹ́ yàwó tí nǹkan ti ṣe wọ́n but ìyàwó tó ti bímọ fún ẹ kò ń ṣe ten obìnrin níbo ni bísọ́lá bá nà ní máa sọ pé àwọn kan máa ronú sí èmi máa ronú àwọn tó ti bímọ fún tí ò declare síta tó dẹ̀ gbé pamọ́ yẹn àwọn ló máa ronú èmi Bọ́lá Fọláṣadé wọn ò wù mí ilé wọn tó rẹ́pọ̀ àmọ́ pé ilé wọn ilé èpè ni owó tí wọ́n ní owó ẹ̀jẹ̀ ni aṣọ tó ń wọ̀ aṣọ ẹ̀sìn ni gbogbo tó pè ní nǹkan yẹn bàbàrà yẹn ìtọ́ fipágbá tó ń fagbára wọ̀ kò ń ṣe kò jẹ́ kankan fáwa ṣùgbọ́n mi tó ní bank bàbá yẹn may so rest in peace wọ́n ní bank bàbá ní owó wọ́n tún mọ̀ all over the world wọ́n ti lọ báyìí tó jẹ́ pé owó wọn ṣiṣẹ́ is hard working Wàsíù tó jẹ́ pé owó ẹ̀jẹ̀ ló ná tó ti ṣògùn kọjá kádàrá tó ti ṣe ríṣùà oríṣiríṣi Ọlọ́run Elédùmarè gbọ́ ápù jáde ní ẹnu ọjọ́ mẹ́ta ìjẹta mọ́jú ànákọ́ ni àbí ìjẹrin mọ́jú ìjẹta I have a dream of him and his oh God tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ti sọ. So I don't say it. How come I wash your, come and create impression that it, things are good? ní gbogbo ìjẹ̀bú wá ní owó lórí ọmọọba gbogbo tilẹ̀ ìjẹ̀bú nílé lóko ìyẹn mi pé ṣèbó lórí ọmọọba ṣèbó ọmọọba ṣèbó ọmọọba ìjẹ̀bú òde nìkan ló máa jẹ èwo ló lórí ọmọọba gbogbo ìjẹ̀bú pátápátá ṣèbó ọmọọba ìjẹ̀bú ló ló jẹ́ ọmọọba ìjẹ̀bú de sọ́ba ìjẹ̀bú òde lè lọ jẹ ní Ṣàgámù ni àbó lè jẹ ní Ìjẹ̀bú gbó àbó lè jẹ́ ní ìjẹ̀bú ọ̀sọ̀ọ̀sà àbó lè jẹ́ ní kí lorúkọ àwọn ìjẹ̀bú wọ̀nyẹn ìjẹ̀bú ìfẹ́ kí ló wá dé tó jẹ́ pé ìjẹ̀bú káfàtà olórí ọmọba tán bá fún lẹ́yọ̀ kan báyìí ó máa fi jára sí ni jára tó dẹ̀ máa wọ̀n báyìí ó máa fi okùn sí láti bí báyìí ó máa fẹ́ dé ṣòkòtò tán bá fún ní one a lọ fi hundred kún one a di one oh one I don't want to go deeper into your case. I've said something about Shibomi, what people said when I was in Djibouti. Nobody Kukuma know that I'm going to be a blogger today. They say when you came to Djibouti, many things happen. They notice it. In fact, when you call me like this, someone has a pen lost Okay, well, man, be careful. If I turn on bàbá about mi yẹn gbé gbà yẹn tán lọ What's on sọ́nà I don't want to talk. Olè àwọn èèyàn dágbádá òṣìbora wọ́n máa sọ pé wọ́n daṣọ ìbora pẹ̀lú bí ọlọ́run ṣe fún ẹ ní ohun tó fún ẹ lórin táwọn èèyàn gbọ́rin yẹn you fumble you wumble and stop fighting me stop saying that they are going to deport her wo tí n bá decide tí n mo sign gbé láti kúrò ní Canada tínú bá bí mi ẹni tó bá ṣe é ó máa wọlé sùn kí tó dé. wicked soul. téèyàn bá fẹ́ jẹ olórí ilé ẹ̀ tó bá fẹ́ jẹ olórí nǹkan ṣe bó lórí ilé ẹ̀ ló máa jẹ wàá jẹ olórí ilé ẹ̀ àbí ṣé o máa tún jẹ olórí tẹ́ wá sọ pé lórí ọmọọba ọmọọba ìlú tó bá ń jẹ ni ọmọọba ìlú tó jẹ àbọ̀ ọmọọba gbogbo ìlú ló jẹ ni onowó sí Ìbàdàn jọ yìí onowó sí Ọ̀yọ́ ńgbà tí ọlá láàfin lọ <gasps> sí ìsìnmọ́ ọmọ Ìjẹ̀bú kan náà jáde lọ́lọ́run láàlàá òun wá rí nínú àláhùn ìwọ náà ló bá ti lọ fún lówó pé kó sọ̀sọ̀kúsọ̀ lára àwọn prophet oníròyìn tó wà lórí Facebook mi òun láàlá òun wá rí aláàfin nínú àláhùn òmò bóyá ó ń lo ọ̀pá lójú ayé ṣé tí wọn bá dàgbà tó bá jọba kò ní lọ́pàá òun rí pé ó ń na ọ̀pá báyìí sí Wàsíù kó ló fẹ́ jọba lórí ìtẹ́hùn you can imagine because òun wá oyè kiri ni báwo la làbọ̀rún ṣe fẹ́ di ṣòkòtò àlàbọ̀rún báwo ló ṣe fẹ́ di ṣòkòtò báwo ló fẹ́ pín ìtàn ajá tó máa lọ kan lè mọ́mù because you just want it ibi kan tó ṣáà máa jókòó tó máa máa bá yéèyàn jẹ́ tó máa lè bá torí àṣẹ tó yìí ń pa yẹn ìwọ̀nyẹn náà ó sì ń gbẹnu àwọn èèyàn pàṣẹ ni ó ṣàfẹ́ máa pàṣẹ yẹn kó ṣáà lè bá yé àwọn èèyàn jẹ́ dáadáa. anyway àbá sọ pé ẹni tó bá ti bímọ lẹ̀ kò ní lórí àwọn pẹ́ lọ́ọ̀fù ọmọ kankan bá sọ pé èyí tó bá yùsù fún ẹni tó bá yùsù fún náà kò máa lónìí.